على رسول الله وعلى آله وصحبه وسلم أدعوكم الله عليكم إكرام الله ورحمة الله وبركاته صلى الله عليه وسلم وعن سهل بن سعد رضي الله عنه في قصة مطلعين àbá sahal ọmọ Sa'ad ló gba àdúgbò wa níbi ìta àwọn méjì tí ọkọ ìyàwó tí wọ́n ti làán ọlọ́mọ fáwọ̀gbá níntàlá ọ̀nìhìnà nígbà tí àwọn méjèèjì tí wọ́n parí ìjẹ́rìí àti ìbúra lórí ìyàwó ó ṣe àgbèrè. Kọ́ran ẹni tó jẹ́ ọkọ wọ́n sọ lẹ́gbọ̀n náà pé kàgbá tó àmì ìhọ́wá ìwà rẹ̀ sọ̀rọ̀ lọ́rin àṣàtọ̀fà. Ó ní ìwọ lẹ́yìn ìwọ̀n pàrọ̀ náà ni wọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pé wọ́n ti fi ṣòkúra tán. Ṣòkúra

yẹ ní kan tó sọ láàrin àwọn ọkùnrin méjì nígbà tí wọ́n ti fi búra tó ti di jẹ́ ìlú àwọn lórí kó sí nǹkan mìíràn má lẹ́yìn rẹ̀ kó ṣàkóso má wọ́n fi àwọn lẹ̀ òun ló jẹ́ pé nígbà tí wọ́n sọ fún anábì sallallahu alaihi wasallam kò ní ara òun pààrọ̀ ní tó kò rí bẹ́ẹ̀ so anábì sallallahu alaihi wasallam anábì òun sọ fún ilé ìlú nǹkan àkíyàwó rẹ̀ kí ó padà sí ọ̀dọ́ rẹ̀ ṣòro tó pé wọ́n ti ṣe ìjẹ́rìí lẹ́ẹ̀mẹ́ta wọ́n ti ṣe ìfura ní àwọn ti ṣe àlàáfíà ara wọn ní ìpínlẹ̀ karùn-ún àtàlù sọ̀rọ̀ صلى الله على نبينا محمد وعلى Lẹ́sẹ̀ padà mọ́. Wàhálà sàlámùlá. Àìmọ̀ ọlọ́dọ̀ọ̀lọ́. Wàhálà sàlámùlá. tí ó lè lè tẹ̀ ẹ̀ máa tí wọ́n ti wà máa alùsàfà kò ní kí ó dá ìyàwó rẹ̀ padà dé sọ tí wọ́n wá sí hajj fún wọn lọ́wọ́ sọ àlùsọ wa. Wàlẹ́kùn sọ́lá. Bẹ́ẹ̀ni, ó ti di wọ̀ fún àmì ìkànṣẹ́ra wọn. ولا وبحمده أشهد أن لا إله إلا أنت أقول السلام عليكم ورحمة الله وبركاته